mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká bísọ́lá àti ẹni tó ti fìgbà kan jẹ́ olùborí ìdíje big brother naija ni ó ti fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára bí ọ̀pọ̀ àwọn awakọ̀ ti máa ń kùnà láti lo iná ìjúwe ibi tí wọ́n fẹ́ yà sí ìlúmọ̀ọ́ká bísọ́lá ló lo ìtàkùn nínú àwọn tí wọ́n jẹ́ awakọ̀ ti máa ń kùnà láti lo iná èyí tí ó júwe bóyá wọ́n fẹ́ yà sọ́tún tàbí wọ́n fẹ́ yà sósì. Hello brother man, hello sister girl. I got a question to ask. Why do some road users hate to use the indicator lights? Like, tell me, let me know if you're going left or you're going right. Don't confuse me. You're on the expressway, you're slowing down. Why, man? Why? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúmọ̀ òṣèré Ucheria Anunobi ló ti ṣàpèjúwe àwọn tí kì í mọ bí a ti tọrọ àforíjì lórí àṣìṣe tí wọ́n bá ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́mìí òkùnkùn ó sọ lórí ayélujára rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń dúró tiiri lórí ẹsẹ̀ wọn wípé àwọn kò ní tọrọ àforíjì ó ní irú ẹni bẹ́ẹ̀ kò yàtọ̀ sí àjẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká akọrin ni Moneybag Yo ló ti sọ lórí ayélujára rẹ̀ wípé gbogbo èsì ìdánwò òun nígbà tí òun wà ní iléèwé òun ni òun ti máa ń fìdí rẹmi wípé ó kàn wu Ọlọ́run ló gbògo fún ọ̀lẹ́ òun akọrin ọ̀hún ló lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ̀rọ̀ náà nígbà tó ṣe àfihàn ọ̀pọ̀ ọ̀rọ̀ èyí tí Olódùmarè ṣe fún un nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti owó tabua èyí tí ó kó dání ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré Nkechi Blessing ló sọ wípé èrò ọ̀tá ni fún òun láti máa tọrọ jẹ ṣùgbọ́n olódùmarè ni kò gbà fún wọn Nkechi Blessing ló fi fídíò orin Mr Gbéra kan sórí ayélujára rẹ̀ èyí tó sọ wípé wọ́n ṣàánú òun rí ni wọ́n wá fẹ́ sọ̀rọ̀ àwọn dọ̀ba ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀ wọ́n ṣàánú mi rí. wọ́n ṣàánú mi o. lọ́wọ́ a fẹ́ sọ̀rọ̀ àwọn dọ̀ba. ìyẹn ló burú wọ́n ní báwọn bá yọwọ́. wọ́n ní pé tí má lè ní òbí bá. ẹ máa wà lárò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà òṣèrékùnrin ni Kúnlé Afod ló ti fi fọ́nrán ohun tí ojú àwọn obìnrin tí wọ́n bá ṣe ìkánná tó gùn máa ń rí nígbà tí wọ́n bá fẹ́ fi ọwọ́ wọn jẹ oúnjẹ òkèlè sórí ayélujára rẹ̀ ó wá kọ síbẹ̀ wípé ṣe wá rí i pé nǹkan tí mò ń sọ yìí ṣó yé yín tàbí kò yé yín Kúnlé Afod òun ló kọ èyí sórí ayélujára rẹ̀ látàrí fídíò èyí tó fi sórí ayélujára náà níbi tí àwọn obìnrin tí wọ́n lẹ̀ ìkánná ti ń làkàkà láti fi ọwọ́ náà jẹun láì lo ṣíbí be ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká ni délé ọmọ wòlíì àgbà ó ní ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ wípé ọjọ́ ọ̀la oníkálukú dúró lórí ohun tó bá fi ọjọ́ òní rẹ̀ ṣe délé ọmọ wòlíì àgbà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn ẹ̀yìn ìtàgé níbi tí wọ́n ti ń ya àwọn eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ wọn èyí tí wọ́n máa ń fi sórí ayélujára tí wọ́n pè ní Sunday service sórí ayélujára rẹ̀ wípé ẹ gbọ́ bí ọjọ́ ọ̀la rẹ̀ yóò ti rí òní ló máa sọ. So ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré ni Ibrahim Chiapa ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi gba àwọn ènìyàn ní ìmọ̀ràn pàápàá àwọn ènìyàn tó ń bẹ ní ìlú Èkó wípé iléèwé tó dára jùlọ láti fi ọmọ sí gan ni iléèwé ìjọba nítorí wípé wọn kì í kọminú láti lo àwọn olùkọ́ tó dáńtọ́ ní àwọn iléèwé náà ìlúmọ̀ọ́ká òṣèré yìí ló lo ìtàkùn náà láti fi fọ́nrán fídíò àti àwòrán ọlọ́kan èyí tó ṣe pẹ̀lú ẹ̀ka ìjọba tó rí sí ọ̀rọ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó ìyẹn subeb sórí ayélujára rẹ̀ lásìkò tí wọ́n lò láti bá wọn polongo ìdàgbàsókè ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nípínlẹ̀ Èkó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀kan nínú àwọn olùlò ìtàkùn ayélujára èyí tí ó pe ara rẹ̀ ní Headboy ló ti sọkún ayọ̀ bí ìlú mọ̀ọ́ká orí ayélujára ní Túndé Edna títí tẹ̀lé padà lórí ayélujára rẹ̀ ọmọkùnrin ọ̀hún ló ṣe fọ́nrán fídíò apanilẹ́rìn kan èyí tó sọ wípé Túndé Edna ti tẹ̀lé òun ṣùgbọ́n tí ọ̀rẹ́ rẹ̀ sọ fún wípé wò ó kì í ṣe Túndé Edna tí ló tẹ̀lé ọ àwọn tó máa ń lo ayédèrú ayélujára ni léyìí tí Túndé Edna ti rí tó sì ṣe àtúntẹ̀ fọ́nrán fídíò náà sórí ayélujára tiẹ̀ tó wá kọ síbẹ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi ò tẹ̀lé ọ ṣùgbọ́n ní báyìí mo ti gbá tì ọ́. Through the Lord, my people, ah, God will bless you. Thank you very much, sir. I'm very, ah, I'm very happy, sir. Thank you very much, sir. I'm very, very, very happy. Ah! Ah! Thank you very much, sir. This man is a good man. Unbelievable. Ah, ah ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ́mọdébìnrin adẹ́rìnpọ̀ṣọ́nù ni Sàlámọ́tù Àṣàfà tí gbogbo ènìyàn mọ̀ sí small mummy ló ti lo takun ayélujára rẹ̀ wípé ní báyìí o òun ti wọ iléèwé girama àti wípé kò tán síbẹ̀ òun tún ni balógun nínú kíláàsì òun tí a mọ̀ sí class captain Sàlámọ́tù Àṣàfà small mummy ló lo ìtàkùn ayélujára rẹ̀ fi aṣọ iléèwé tuntun bàtà tuntun àti bí ó ti gbé báàgì iléèwé rẹ̀ pọ̀n sẹ́yìn sórí tó sì kọ síbẹ̀ wípé ẹ wu ẹni tó ṣẹ̀ṣẹ̀ wọ ilé ẹ̀kọ́ girama kò tán síbẹ̀ wípé òun tún ni class captain balógun nínú kíláàsì náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olórin Wizkid ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi rú ọkàn àwọn ènìyàn sókè láti mọrú ènìyàn tí wọ́n jẹ́ àti wípé ó sọ wípé òníkálukú ló ní àǹfààní láti béèrè lọ́wọ́ ara rẹ̀ irú ẹni tó jẹ́ gan ó wá sọ wípé kí olúkúlùkù múra sóhunkóhun tó bá ń ṣe nítorí wípé àkókò kò dúró de ẹnì kankan kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ ká pàdé nígbà mìíràn ṣògo rẹ̀ ní kejì lórúkọ tèmi